bọ̀bọ̀ yìí ẹni tó jẹ́ ìmọ̀ọ́mọ̀ àfin yìí tẹ́ hmm. ẹ wo ojú tiwa náà a ní similar thing hmm, kí ni similar thing yẹn imú ni imú ni ṣé bíbọ̀ yẹn ṣe wọnú ọ́fíìsì ni mo wá wò ó ṣe sọ̀rọ̀ ó sálámà sí mi èmi náà dá lóhùn ó fẹ́ máa sa mo ní haúsá òṣìwò ló sọ i want you to speak yorùbá ó yà lẹ́nu ó ní màá ṣẹ́mi náà yorùbá ni mí ni mo ní ṣé mo fojú ja haúsá ni mo bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ni ẹlẹ́gbọ̀n mo ṣe ò ní lára mo ní ilé lára ilé ayé lára ta ló bí wọ ó wá ṣàlàyé ní à èmi wá pretend fún mo ti ẹ̀gbọ́ pé ẹ̀jẹ̀ máàmù kan lóògùnmọ̀ṣọ́ hmm. níbi ọdún bíi ọdún kan sẹ́yìn hmm. ó bá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún bàbá ìmáàmù ló ń ṣépè fún wípé àwọn tó fẹ́ gbé ìrúgba kinní kan lọ́wọ́ àwọn àwọn tó fẹ́ ṣe kinní kan lọ́wọ́ àwọn mo wá ti jẹ́ kó sọ̀rọ̀ tán mo ní à ò dẹ̀ rọra Tìjání ni bọ́ọ̀ yẹn jẹ́ Abubakar Ahmed Tìjání ni bọ́ọ̀ yẹn jẹ́ hmm. mo wá ní àá kí ló dé ó ní à pẹ̀lú búrọ́dù òun náà jọ kọ̀ǹtẹ́sì ìní kìíní kan ẹnìkan ṣe ẹnìkan ò ṣe Habib hmm, ní ó dààmú ti gbọ́ àmọ́ ṣé o mọ̀ pé ìjẹ́ kan lọ́lọ́run ó ní bẹ́ẹ̀ ni ìjẹ́ lọ́lọ́run ó ní bẹ́ẹ̀ ni mo ní mo wá fẹ́ kó o búra ó ní láà no no no no no màmú ní no ṣé nǹkan tí wọ́n ń sọ yìí ṣé nǹkan tó dẹ́ ẹ lójú ni ó wá ní màá kó o sọ àmọ́ nǹkan tí wọ́n sọ fáwọn ni mo ní omi pé ẹ ṣe research ìwọ gangan ní ìsọmọ kékeré ni ẹ ò ṣe research nǹkan tí wọ́n kàn sọ fún ẹ òun ló ń play on nǹkan tí mo ṣe àmọ̀tẹ́kùn mo kàn tẹ́fóònù mi ni mo bá gbé fọ́tò bàbá ìmáàmù jáde tó jẹ́ pé èmi àti bàbá ìmáàmù lájọ yà sọ́tò yìí ṣé nǹkan mi ò tí ì sọ fún pé ọmọ bàbá lèmi àti bàbá ìmáàmù. Hmm. bó ṣe rí fọ́tò yẹn báyìí ló bá dọ̀bálẹ̀ mo ní dìde ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ ṣèlú bó ṣe rí ni bó ṣe wọlé ìṣòwò sọpá húsá ni àbí bẹ́ẹ̀ kọ́ gbà tí wọn náà wọlé kí ni mo sọ fún ẹ punctual lẹ́yìn kílẹ̀mù mo ní gbogbo yín pátápátá mo lè má mọ̀ yín bẹ́ẹ̀ tí mo mọ̀ pé gbogbo yín pátápátá punctual ṣẹ́yìn ẹ̀yin lè forúkọ yorùbá sínú orúkọ yín hmm. ẹ̀yin gangan ṣẹ́yìn lè fi orúkọ yorùbá sínú orúkọ yín tí wọ́n bá níjà yín bọ́ ní Kaduna state ó ní ah ibo lẹ ti mọ̀ wọ́n ibo lẹ ti mọ̀ ẹni tó ń sọ gbọ́ngàn ni mo ní òkè wàá mọ bí tí mo ti mọ̀ tó bá yá màá máa ṣàlàyé ẹ̀ fún níjọ́ yẹn àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ màmá ẹ̀ ò jẹ́ kí n gbádùn bùkọ́sọ́rò pé èmi á fẹ́ẹ̀ lé ẹ̀ nítorí bó ṣe ṣe mo ní ìwà tí wọn ò rí báyìí àwa tí wọn kọ́ àwa báyìí ẹ̀yin ilẹ̀ ẹ̀ mọ̀ ìgbà yẹn ló tún wọ́n ẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi pé ìgbọ̀n àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní fámílì àwọn kẹ́lẹ́ bá àmọ̀tẹ́kùn irọ́ pátápátá ni wọ́n gbé dání àwọn tí wọ́n sọ̀rọ̀ ní fámílì àwọn nǹkan tó bá kàn ti sọ fáwọn làwọn ń gbọ́ nǹkan nǹkan then you do your research ǹjẹ́ o lè mọ̀ pé bàbá ìmáàmù lọ́mọ bàbá ní Kaduna tí hmm. wọ́n ti wá fẹnu julẹ̀ tó o ti ṣépè tó o ti sọ oríṣiríṣi tí mi ò bá ṣú ẹ ní píṣọ àbá ìmáàmì àtẹmí àti ẹ nísìsiyí wàá mọ̀ pé bíi mi àti ẹ relate. fún hmm. àmọ̀tẹ́kùn hmm. ọjọ́ ṣì ń bọ̀ kò ń ṣe ìfẹ́. ẹ ṣeun. èmi náà kò bí wọn fún màá fún àbíyá mi fún ìjàmbá oúnjẹ kan. dọ́rọ̀ de dúró. ọ̀dà bíi ẹ̀rí pé látànà làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí í jáde torí tí wọ́n bá sọ àwọn ọ̀rọ̀ yẹn mo nílò láti pẹ nìkan jọ̀ka pé ah lóòótọ́ táwọn bíbí bá sọ̀rọ̀ sí bàbá àmọ́ wà láwọn ẹ̀gbọ́n wọn láwọn àbúrò ni. Hmm. eléyìí wọn sọ fún pé kíni wọn ni o wọ́n gan o ah bọ látàná ni mo ti èmi náà ti rí wípé lóòótọ́ bàbá àmọ́ mọ nǹkan tí wọn ń ṣe. ìgbà BBC Yorùbá lọ bá bàbá àmọ́ tí ní wọ́n máa wọn láwọn èyí sọ̀rọ̀ mọ̀lẹ́bí tàwọn lórí social media. mo wá òkú gbogbo tí ń ṣẹlẹ̀ bàbá yìí tó ń protect family yìí àìmọye àwọn èèyàn tí bàbá mi bá fẹ́ gbé àwọn èèyàn fún defamation of character àìmọye àwọn èèyàn tó ti lu ẹ̀wọ̀n hmm. bàbá yìí ò ṣe ní tí wọ́n kàn sọ náà ni wípé ẹni tó bá ní problem pẹ̀lú àwọn ẹnu mọ̀lẹ́bí kó gbé àwọn lọ kóòtù àwọn èèyàn wọn lè gbé mo tún sọ jù ó ní pé gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo kéèsì wo ni ilé ayélujára ní ègéèsì bàbá ìmọ̀mù kóòtù kò sí ẹ̀yin lẹ lọ dúró ń ta ẹ̀yin kan lẹ́ ń ta lẹ́ ń ta fà láti inú òkùnkùn sínú mọ́lẹ̀. inú mọ́lẹ̀. ẹ wá ń gbogbo ẹrú ẹ wá ń dàrú ẹ wá ń parọ́ ẹ ti mọ̀ pé kò sí bẹ́ẹ̀ sí fẹ́ ru ẹjọ́ yẹn lu ẹjọ́ tí ẹ jàre ẹ wá lọ ọmọ bàbá lẹ́sẹ̀ pé bàbá ẹ̀yin lẹ́lẹ́ pàṣẹ wò wá ìtẹ́yìn ò sì fẹ́ gbalé ẹjọ́ lọ kí n ti rùn lẹ̀ kọ́sà lẹ̀ because kò sẹ́ni kankan tí ilé ẹjọ́ bá pa sẹ́ni sẹ́ kò sẹ́ni kankan tí ò ní respect òfin tí ilé ẹjọ́ bá pa. báyìí tẹ́yìn ń sá fún ilé ẹjọ́ torí pé ẹ̀ mọ̀ pé ẹ̀ ní ẹ̀rí tẹ́lẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ àmọ́ ẹ wá ń lọ́mọ ibi tó ga ẹ ti mọ̀ pé àfin ga ẹ wá ń lọ́mọ bẹ́ẹ̀ ọkọ bẹ́ẹ̀ pé bàbá ẹ ṣe bàbá ẹ̀yin lẹ ṣe ẹ mọ̀ dá wọn lóhùn bàbá yín ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe kíní kan ẹ ju gbogbo ẹ lọ ẹ ṣe gbogbo ẹ bàbá náà ń fọgbọ́n ṣe bàbá náà mọ̀ pé kankan kò ní ọ̀rọ̀ bàbá náà mọ̀ pé nǹkan ká àtàṣì mọ́ ọ̀rọ̀ yẹn bàbá náà wà very careful. etí hmm. mẹ́bẹ̀ ni pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó súnmọ́ yàn ká sọ pé àjọ ń fa ọ̀rọ̀ kan nísìn àwọn tó súnmọ́ mi nínú seventy five percent àbí eighty five percent wọn hmm. ọ̀tọ̀ tí hmm. wọ́n fẹ́ yóò difficult fún tóun láti lè tẹ́gìrì iṣẹ́ o. bẹ́ẹ̀ni. ọ̀ẹ́sì ó tọwọ́ padà ríra rẹ̀ kó ń wà láàrin ọ̀tá. bẹ́ẹ̀ni èsì mo rí tó ń ṣẹlẹ̀ nù because bàbá wa sọ ọ́n tẹ́ ẹ bá wo bàbá yẹn dáadáa bàbá yẹn civilize wọ́n kàwé wọ́n hmm. lajú wọ́n gbọ́ but àwọn fúnṣe kan bẹ́ẹ̀ tó gbé téèyàn bá ń bẹ nù rẹ̀ mà ọmọ ló lé o ọmọ náà hmm. sọ yìí èèyàn téèyàn bá fẹ́ jọ pé yóò jìyàn kan wọ́n kò hmm. ibi tí òye wọn ti báyàn èèyàn gbọ́dọ̀ wà very careful díẹ̀díẹ̀ ẹ rí i pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yes gbogbo nǹkan yìí àṣírí ọ̀padà tù àṣírí ọ̀padà tù oníṣùúrù padà kàbùkù ẹ máa wòran mo mọ̀ pé jọ́kan ọlọ́run ẹ sọ bá a kà ọlọ́run mo sì lè borí ìmọ́lẹ̀. wọnú ọjà central market hmm. ẹnìkan sì rí mi ó wá introduce mi sẹ́nìkan tó ah, ẹjà àwọn ará abẹ́òkúta àṣẹ lóòótọ́ ni abẹ́òkúta ni bàbá ìmá mo ní wọn ilẹ̀ abẹ́òkúta ni mo kọ ni àbí tí mo ṣe sọ̀rọ̀ ni mo sọ̀rọ̀ abẹ́òkúta mo wá gbà tí mo wá bá obìnrin náà sọ̀rọ̀ mo ní ṣe rí èmi tẹ̀ ń bá sọ̀rọ̀ yìí mi ì tiẹ̀ mọ sáìdì ibi tábẹ́òkúta wa. tàbí. ṣé yóò ń lọ ṣiṣẹ́ ni bàbá ìmáàmù lọ ṣiṣẹ́ lábẹ́òkúta. ẹ ẹ ó ti wá dọmọ bẹnu. mo ní ṣé yóò ń lọ ṣiṣẹ́ ṣé ẹ mọ̀ pé obìnrin yìí ó pàpà tí wọ́n á bẹ̀ mí nílé ni. tàbí. ó ní ajé ẹ má bínú ẹ má bínú nǹkan tí wọ́n ń sọ làwọn ń. ẹ̀yin náà gbọ́dọ̀ kọ́ bá wọn àwa bí léèrè náà pé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé èyí sọ ọmọ inú ilé yín tẹ́ ẹ sọ pé ẹ mọ̀ pé èyí sọ ọmọ inú ilé yín ṣe bẹ́ẹ̀ sì ọmọ inú ilé ibi tó ti wá. pé wa a ilé wọn rèé lóòótọ́ àbí